الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح أفعللين ألاي أنتي أجيكا سواجو من آداب الأكل التي وجه إليها النبي صلى الله عليه وسلم الأكل من جوانب الإناء لأن البركة تنزل في وسطه nínú àwọn ẹ̀kọ́ bá a ti jẹun èyí tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó tọ́ka rẹ̀ fún wa kí ká máa tẹ̀lé e ọ̀kan nù rẹ̀ ni pé tá a bá gbóúnjẹ kalẹ̀ alákùlù mi ń jà wá níbi ìsìnà ẹgbẹ̀ẹ̀gbẹ́ oúnjẹ láti bẹ̀rẹ̀ oúnjẹ لأن البركة تنزل في وسطه ẹni ọlọ́run ti rán ànábùwà muhammed sallallahu alaihi wa sallam wọn ní nítorí pé bí ọlá àlùbáríkà ní oúnjẹ òun là oúnjẹ kọ́mọ wá ṣe pé àlùbáríkà àwọn lè ọkọ̀ mú kó kílókù tó máa jẹ mọ́ òun ló fi jẹ́ pé inú ìlànà ànábì sọlọ́ọ̀sọ̀lọ́ inú ẹ̀kọ́ tó kọ́ wa òun ni pé ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ láti bẹ̀rẹ̀ oúnjẹ àyílọ́ bẹ̀rẹ̀ sí máa jẹun láti àárín. ọ̀mí súnà ní àkìlì inú súnà tá ànábì tún fi lélẹ̀ súnà oúnjẹ gbọ̀ǹkà ló ní súnà ní ìsìláàmù ìtumọ̀ súnà náà ní ìlànà ànábì bó ló ti gbáyé tiẹ̀ bó ló ti ṣe sallallahu alaihi wasallam ẹ̀rínú súnà oúnjẹ jíjẹ allati sannaha ar-rasulu sallallahu alaihi wasallam ìta ànábì fi lélẹ̀ fún wa hamdulillahi indal farag òní bẹ́ẹ̀ yẹn bá jẹun tán kó dúpẹ́ fọlọ́ nínú súnà ni o gẹ́gẹ́ bá a ti mọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ dákọ̀ ọlọ́run bisimilá kọ́dà bọ́ bá gbàgbé tọ̀ọ̀rán tí ń gbà tọ̀ ń jẹun lọ́wọ́ náà jàmá ilà nàbì ní àwí bisimilá fi àwálì yí wà áàkiri bẹ́ẹ̀ bá wá jẹun tán kọ́ kó pé alihamudulilá àwọn ìlànà dáadáa ni o àwọn tá a fi dá mùsùlùmí mọ́ ni o àwọn tá a fi mọ̀ pé eléyìí ọmọlẹ́yìn ànábì ni o lọ́mọ́tà fi gbogbo alọ́mọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam. وقد كان من خلق الرسول صلى الله عليه وسلم inú tí wọ́n tún ọlá kọọlẹ fún wa pé inú bá nàbí bí máa wùwà nígbà alàyàyí bàtọ̀ hàn ànábì òkè ń kọ̀mpléènì nípa oúnjẹ ǹjẹ́ fi mọ̀ pé oúnjẹ yìí tẹ́ lọ́rùn ìníṣà ha hu àkàlà hu bẹ́ẹ̀ bá ti gbóúnjẹ síwájú ànábì ti ń jẹ́ wọ́n mọ̀ náà ṣe kí ọ̀tẹ̀ lọ́rùn wà ilà tàrọ́kà o èyí tí ọ̀gá ti ká ànábì lọ́rùn òun lè ní sọ ní tí ó kó bàtújẹ́ bẹ́ẹ̀ ni ó gbé kalẹ̀ yọkàn rárá yọwọ́ kò mẹ ẹ jẹ́ ní ẹ̀sìn ẹ̀kọ́ kan lè yíwọn náà mo lè yíwọn ara ń jẹ́ ọmọ ọkọ wa pé kò nídìí ká bọmọlúwàbí ara wa jẹ́ kò nídìí ká sọ̀rọ̀ ọ̀bànújẹ́ sí ẹnì kejì kódà ó fi lórí àwọn ìyàwó wa ti ń dáná fún wa náà ní wọn bá ṣe mistake lẹ́kọ̀ọ̀kan èyí tó dáa ni kí wọn ó rí i pé àwọn ah, ò jẹun yìí àwọn ẹni pé wọn bá wá béèrè àlepadà wá sọ pé oúnjẹ yẹn níyọ̀ púpọ̀ ni àmọ́ kì ṣe pé ńgbà tí wọ́n gbóúnjẹ kalẹ̀ níbi kọ̀mpléènì sọlọ lọ́hùn tí wọ́n yìí mọ̀ pé oúnjẹ yìí tí ànábì lọ́rùn ni pé wọ́n bá wù ú wọ́n rí ọmọ jẹ bí oúnjẹ ọba sì ti wù ànábì tí ọ̀tẹ̀ lọ́rùn sọlọ lọ́hùn sọlọ kí ni ó ṣe tó fi ilẹ̀kùn ní jẹ ẹjá wa náà kọ ilé yìí ọlọmọta ajá jọ ànábì sọlọgbà alifawa èdè ní sọmárì kí làwọn àǹfààní tá a rí mú nínú tá a àlùhùlà alákọ̀ọ́kọ́ استحباب الأكل من جوانب الإناء لا من وسطه حتى يبارك فيه àṣẹnu súnà nàbì ní bí wọn bá gbóúnjẹ kalẹ̀ sallallahu alayhi wa sallam ẹgbẹ gbé ni ó ti bẹ̀rẹ̀ o kọ́má bá kanjú mú àlùbáríkà tí ń bẹ láàrin oúnjẹ rẹ kú ó àlùbáríkà ọ̀pẹ́ nínú oúnjẹ rẹ àlùbáríkà ọ̀pẹ́ ń jókòó rẹ ọba tí wàá bù bí àlùbáríkà kú ó ní ìwọ lọ́wọ́ kò tó ń jẹ èyí tó dáa ní kéèyàn máa jẹun kálùbáríkà òkú ń bẹ kéèyàn jẹun tán bọ́ọ̀bà tiẹ̀ wàá jẹ bí kálùbáríkà wà ní yìí ọkọ̀ nẹ́bí kọ́ wa. أن السنة عدم عيب الطعام بل إن أراده أكله وإلا تركه أسم بأن السنة ناقي أما ما كومبلين ينقوم به ntí àwọn èèyàn mà bọ́ tẹ́ wa lọ́rùn náà ní bí wọ́n bá gbóúnjẹ kalẹ̀ fún wa tá a fọwọ́ bọ̀ tá a jẹ èyí tí àbá sì ti jẹ ó ti yóò yí àwọn náà pé kò sí kínní kò tẹ́ wa lọ́rùn bá nàbí ti ṣe lò ọ̀la ọ̀sọ̀lọ́mù gbogbo eléyìí náà jẹ́ àmọ́ rárá wa létí pé asa ò sí nínú ìsìlámù ànábì ara tí wọ́n tún fi ròyìn rẹ̀ ni pé ànábì kọ̀ọ̀kọ́ kojú yàn pé ìwọ ló ṣe nǹkan báyìí yọ̀ọ́yà máa wí ni pé èé ṣe táwọn kan ń ṣe báyìí ọlọ́rọ̀ ni ọmọ wa ṣe kí ni ni ọmọ wa mọ̀ pé ah, ọ̀rọ̀ yìí bá mi wí o ọ̀rọ̀ yìí bá mi wí o ànábì ò ní torí ẹ̀ bọmọlúàbí rẹ̀ jẹ́ láàrin gbogbo àwọn tó kojú kó wà dájú bò ta àtẹ̀yìn àtẹ̀yìn àtẹ̀yìn ọ̀rẹ́ dẹ̀rẹ̀dẹ̀ báyìí ní èyí wọn ò sì gbá má kọ aburú fún aláburú àmọ́ ká pèsèàbù dignity rẹ̀ ìjọba nìyàn ìjọba lúàbí rẹ̀ tẹ́sí òfin ní máa kọ láti wá bá wa níjòkó wa mọ́lọ́la ní abá ti bàláfíà rẹ̀ gẹ́ta lálàáfíà rẹ̀ lójú gbogbo èèyàn lónìí gbogbo èèyàn náà kí ọ jẹ́ aláìlójú ti di ìwọ́tọ̀ sọ̀rọ̀ tọ́wẹ́ lómi ò mégbó o ní abá sọ̀rọ̀ sóhun nísìnyí kọ́ ọmọlúwàbí ẹlòmíì bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sí ọ̀sẹ̀ kan sì ń ro ọ̀sẹ̀ kan ìbànújẹ́ òun sì wà lára ẹ̀dá iná wọn sì dojú tì ní ànábìàmọ́ sọ́ọ̀ sọ̀lọ̀lọ̀ àrùsọ̀lọ̀lọ̀ ara ẹ̀ náà ló débi pé àní tí wọ́n bá gbóúnjẹ fún un kò ní fẹ́ bẹ ni ó gbé oúnjẹ kalẹ̀ nínú jẹ́ òun yóò máa mọ̀ pé ìwà nẹ́bì ni pé ńgbà tá a ti ní ọjẹ́ òun yìí tó lóun ọjẹ́ nǹkan kan bẹ́ẹ̀ mẹ́rin nígbà tí gbígbé fún tó jẹ́ owó jẹ àti ìdánù ẹ̀dàkùn ẹ̀já náà inú ìgbésí ayé ànábùwà Muhammad sallallahu gbà nẹ́bì kalẹ̀ fún wa láwòrán ká lè máa wò láwò kọ́sẹ̀ bọ́lá ti wí náà kúrá nínú àkọ́dí káàdà làkún fi rasulillahi uswatun hasana yóò ní ẹ̀ ní ìdàgbé wá bò ní ìpè má role model yín là nàbì sallallahu alaihi wasallam kọ́dà ń bí oúnjẹ lọ́mọ sábà wà sàlékún kí á ti jẹ fún ànábì sallallahu alaihi wasallam. asáàlì náà ẹlẹ́kẹta ìtàn yìí látẹ̀kẹ́ náà làbá sọ̀mọ́ráìsì husnu khuluqir rasul. Husnul khuluqi rasul sallallahu kí la rí mú mi gbogbo ń tà ń kàkálẹ̀ yìí oníwà dáadáa lànàbí ìwọ náà jẹ́ wà rẹ̀ ọ́ dáa bẹ́ẹ̀ yẹn bá jẹ́ afá àti wà rẹ̀ ọ́ dáa ó kù sí ilé ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ìmáàmù sí wà rẹ̀ ọ́ dáa ó kù sí ilé ọ̀pọ̀ ẹni ọ̀ jẹ́sẹ̀ ni o bẹ́ẹ̀ yẹn bá jẹ́ afá iṣẹ́ ànábì ló o ẹ bá jẹ́ màá mú iṣẹ́ ànábì lọ jẹ́ o sallallahu alaihi wasallam ìwọ náà fi wà dáadáa kún ìmọ̀tọ́ ọmọ bá ànábì ti rí nu sallallahu alaihi wasallam. ẹlẹ́kẹrin istihbabu hamdillahi ba'da ta'am inú ta ànábì fẹ́ tó ṣe ńlá náà àti súnmọ́ rẹ̀ fún wa nígbà ah, bọ́ bá jẹun tán dúpẹ́ fọlọ́ rántí àwọn tí ò rí jẹ rántí àwọn tí ò rí ní tó wù wọn jẹ ìwọ rí jẹ èsì pé orí jẹ nìkan tó tún wù ọ ní orí jẹ ìwọ̀n tọpẹ́ ọtọpẹ́ torí náà nù súnà nàbì sọlọ sọlọ mẹdàgbà ẹjẹ àmà onígbé bá a bá jẹun tán ká pé alihamudulilayi ìwọ mo dúpẹ́ ọ àdéhùn Ọlọ́run sì ni pé yẹn bá ti mú orí Ọlọ́run ti ń dúpẹ́ rẹ̀ ń fa orí mi nù o in shakartum la azidannakum àdéhùn ọlọ́run ni yóò ṣe pé o gbẹ̀yìn ọba mọ̀ọ́rẹ́ wọn ọlọ́run tó dúpẹ́ rẹ̀ olùwà lásàlékún olùwà mọ́sàsàlékún orí ẹnì kọ̀ọ̀kan wa o gbẹ̀yìn tí ń ti rí jẹ àìní rí jẹ mọ́ ọlọ́run mọ́gbẹ́ bá wa o gbogbo àwọn tí ń le fún láti jẹ láti mu náà olùwà dákun mọ́sàsí ràn fún wa o ògùn dábàá wa jẹ náà ọjà jẹ ìjókòó wa wa o ẹ̀rí ọ̀rọ̀ kọ̀rọ̀ ni pé orí ẹ̀yà haramu ńlẹ̀ gbọdọ̀ jòrí halali má jẹ haramu o olúwa láwọn tí ń jẹ haramu iná máa yá kúlú na fi bùtú ní iná rọ wọ́sọ̀ yẹn fúláwù náà sàyọ̀ òkèlè tó ń bù sẹ́nu haramu ni olúwa níná ni o iná lọ jẹ o ọba wa dàlí kìyàmọ́ wà jó iná náà tààrà lọ má jẹ àjẹná láyé má jẹ àjóná láyé kìyàmọ́ àmọ́ ẹ dákun ọ̀nà oúnjẹ haramu èso oúnjẹ o kọ́dà tẹ̀bi ọ̀pá àyàn ọ̀sán ju kọjá haramu lọ oúnjẹ haramu èso oúnjẹ o ẹ̀wọ̀n náà tàn dáadáa tá a bá lẹ̀ lọ́dọ̀ àwọn ìyá dáadáa àwọn ìyàwó ẹ̀wọ̀n ẹni rẹ tó ti lọ níwájú àwọn ìyàwó àwọn asálàfù sọ́ọ̀lẹ̀ rahimahumullah wọn ni báwọn ọkọ wọn bá ń jáde lọ bí iṣẹ́ láàárọ̀ ní tí wọ́n fi ṣe báibái lọ́rọ̀ tí wọ́n sọ tí ó fi di pé tẹ́ bá dénú o òní pé wọ́n wàá gba ọkọ̀ wọn mú bá ẹ̀dá kan lílọ lẹ́ ń lọ yìí o ẹ mọ̀ pé gbogbo ń tẹ́ ẹ bá mú wa náà làwọ̀ jẹ o ẹ̀dá kan ẹ má mú haramu wa o nasbiru ala al-ju' wala nasbiru ala an kọ́nà bẹ́ẹ̀ bá dé sẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ta ká lébi pé wá ju ká iná sínú lọ àwọn ìyàwó dáadáa ní fi sin ọkọ wọn lọ bí sẹ́nu ìwo ni wọ́n fi ń sin ọkọ jẹ lónìí pé ẹ̀yin náà wá bá àwọn ará kan àwọn ará olókùn yìí ti ń ṣe o bàtìní ló tún gbé jíìpù wọlé ń jó ní o bàtìní lọ ẹsẹ̀ tún pààrọ̀ kínní kan fún àwọn ìyàwó rẹ̀ ń jó ní o wọ́n sọ pé kọ́kọ́ lọ́lọ́ wá haramu ọba wá haramu dídá ẹjọ́ jẹ́ olúwa ní nàmáyà kùlú nàbí ibùdó nìyẹn nàárọ̀ iná ni gbogbo yín kó jẹ́ o wọ́n sọ yẹ fìlà wò náà ṣàyọ̀ ẹ̀ sì padà jóná náà lálùkìyàmá. لما عجلنا لا وجعلتنا لا التهامه هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه